hello everyone welcome to Toyeen Talks ẹ kálẹ́ o báwo ni weekend yín ṣe ń lọ for watching till I see you in my next video stay safe stay blessed i love you all bye. fún ààrẹ náà ó sọ fún ẹ̀nà yín ká mo ní o máa tẹ́ gidi lọ́wọ́ woman ó ní o kọjá ìyá rẹ bí wọ́n ṣe wà yìí ó mọ nǹkan tó máa ń bá wọn sọ ọmọ chachachachacha ọlọ́run ò ní jẹun tó bá kọjá àyẹ̀ ṣé wọ́n náà ti kọjá àyẹ̀ ní báyìí tó yá aṣọ kọjá àyẹ̀ because oúnjẹ náà ló dà pàwọ́ alákọjá iye wa bó ṣe sọ ó mọ wọn arẹ pẹ̀lú ó bá àwọn ẹ̀kọ́ sunú yàrá ẹ̀ kó má fojú rírí tó má lọ fún lórúkọ ẹ̀ blackmailer ni sponsored blackmailer ni Tòkunbọ̀ Abọ́dẹrẹ́ ẹ̀ lè lẹ́ẹ̀mọ́ àwa tutọ́ ni àwọn kan wà nù àtọmọ wèrè tá à ń wíjọ oníwọ̀nrọ̀wọ̀nrọ̀ tó bá ti ń sọ̀rọ̀ wèrè lẹ́yìn tẹ́ bá ń believe wọn tẹ̀sẹ̀ lọ́n find out ẹ̀ẹ́rẹ́ ìtàn pamára wọn gan ni aló ní wọ́n ràn wọ́n ná wérewère wọ́n ti ta àwọn èèyàn lọ́dà ẹ̀yin sọ pé they cannot mention you who are you tí wọ́n lè mention ẹ̀ ẹ rò pé tán bá mọ orúkọ tán bá mọ lé jésù gangan tán máa dírẹ̀sì ẹ̀wọ̀n ní blackmail jésù fúnra rẹ̀ àwọn títí wọ́n ti ta o ah, ó dé bẹ́ẹ̀ nìyẹn o àwọn ò tiẹ̀ lè kàánú ẹ o òun náà ló sì lẹ́mìí o ò lẹ́mìí tí ẹ wá fún wa ṣúwájú irú ẹnájì tó fi ń ṣokú àtòbò gbé jáde fún wa kó dáàbò má wo ṣe fún o ó bá wo ṣe fún o ó ti tán nìyẹn. ajá òkè ń rorò kó ṣojú lé méjì lọ lórí Facebook ìwọ ló máa pe òkété lẹ́yìn ló máa bò kété ṣe ìwọ ló fẹ́ ṣọ̀rẹ́ àbíkẹ́ ìwọ ló fẹ́ ṣọ̀rẹ́ tó kún bọ̀ kò ní lè work seriously kò lè work nígbà tèmi ti rí level tó ń bá lọ mo ti yà sékè sẹ́yìn pé no ẹni yìí ṣekú ṣe yé ẹni àdá olójú méjì èèyàn lè máa bọ́tà mi ṣe kó máa rojọ́ fún kó wá ló máa bẹ́ mi ṣe mo máa ń ṣọ́ra fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ naturally because ojú tàwa ti rí ìsìn tó bá sọ pé wọ́n ṣáṣẹ̀ tiẹ̀ náà pé five million ní kókó sọ pé wọ́n fi ṣáṣẹ̀ kí ló wá fẹ́ ṣe sí a máa ṣe pé káyé ẹ bàjẹ́ káyé ẹ ta káyé ẹ ṣe kìíní kan ọ̀ sítórì máa wúlẹ̀ ṣe pé hmm? má jẹ́ kó explain tire na evidence make you give am kẹjọ fà kójọ tó ra wọn mọ́mí mi kọ́ mi dáadáa mọ́mí mi ní kí n má bà á yàn mọ́mí mi stop it I can take it ah alákọ̀wé ó fi ó fòyìnbó gbé wọ́ọ́sì má ṣe bọ́ sórí ríǹgì tó máa wọ gloves àjẹbẹ́ ó máa fẹnu pa ògo ẹ̀ tọmọtọmọ nìyẹn olóbùkú tó rí yìí everybody yín mo ti sọ fún yín pé learn to defend yourself torí ẹ̀ lèmi àbíkẹ́ ò ṣe jà fẹ́ anybody mọ́ wọ́n bùyá láyé anybody pa àbúgbé ni màmá rẹ́rìn náà ni iṣẹ́ léèyàn lé kámárà lé yín bọ́ta rárá mi nìkan ni mo fẹ́ mọ̀ báyìí lórí ọ̀rọ̀ Facebook lórí ọ̀rọ̀ social media I don't care you know that's why mo ṣe ń fún gbogbo wọn látẹ̀ǹṣàn àwọn ọmọ ọ̀ràn kíran ló pọ̀ jù ní gbogbo àwọn olórí burúkú yìí ìyẹn eléyìí mi ẹ̀kọ́ fún yín èyí tí wàá fi lọ́ọ́ máa béèrè pé ṣé òótọ́ náà làbí ken charlotte káwa lọ́ọ́ máa béèrè ń sì káwa máa wádìí kiri pé ṣé òótọ́ lẹ́dọ̀ yín ká tí à ń ti pàlẹ́ kó pẹ̀lú five million òótọ́ ẹ̀ báyìí náà lọ́ọ́ jẹ́ a ní béèrè because irú tán gbá fáwa the other time yẹn tí wọ́n lọ́ọ́ find out lẹ́yìn nísìnyí wọ́n wá ti wá gbà fún wọn náà báyìí you know what I mean ó yẹ káwa máa rẹ́rìn kò sẹ́ni tí ò lè bàjẹ́ kò sẹ́ni tí ò lè ràràbù fún kò sẹ́ni tí ò lè fẹnu pa kò sẹ́ni tí ò lè fẹnu pa ògùn ẹ̀ ó lè ló mọ̀ láti ilẹ̀ ó mọ̀ o kò fẹ́ jóṣòkò ìṣáká ni tí wọ́n fúnra rẹ̀ dẹ̀ gbọ́ Yorùbá dáadáa ó mọ̀ pé kò yẹ ọmọ ènìyàn bí yàn bá rí rẹ̀ dábẹ́ kásá fún ni you know ó máa fẹ́ sí ẹni ọ̀tọ́nu ti ẹni lọ́dún twenty twenty four yìí wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ tó tún sì ń bọ̀ wá bá o àwọn ọmọ mọ́mì mi ni mọ́mì mi ni kò sí kankan nu yín tí ó yẹ ní jẹ́ ń bẹ̀ ráùndì tí kò ní bá yín lórúkọ jẹ́ bó ṣe ṣe fún wa lágbára kò sí bó ṣe lè pẹ́ tó ẹ gbọ́dọ̀ jẹ wọ́dún tó tó kàn wọ́n sìn sórí ọ̀rọ̀ yìí tó ń rò pé bóyá kò ní kàn ẹ́ ṣé mo sọ fún ẹ pé ó lè pẹ́ bọ́ ibi tó máa gbà mú ẹ ò ní expect ẹ kí ló ń dẹ́rù bà ó hate bó ṣe bó ṣe máa ń kérò jọ pé o ti ẹ̀kọ́ lóòótọ́ live chat àwọn èèyàn ńlá kékeré yẹn ó lè lọ́mọ tóun réèsì tóun tírèènì ní ẹ ó lè lọ́mọ abẹ́ wọn ní ẹ because taratara tẹ̀mítẹ̀mí ló fi bíà ìwé o ó rí bí n ṣe jíwèé nǹkan tó wọ yẹn ni ó dé adé ìwé báyìí wọ́n tẹ para báyìí níbi wọ́n ṣe bíi ti jésù ó rí ni ó wá wọ aṣọ funfun ó wá fẹ́ dàbí tàwọn aláǹgẹ́lì yẹn náà wá jẹ́ eléwé ń jẹ ewé ó gbé ewé gidi sórí ni ó sábà kẹ́ eléwé nítorí títí ẹ̀ ó wá wọnú stúdíò lọ lójijì wọ́n máa sọ fáwọn èèyàn tó máa ní ọmọ ewé nìkan máa bèbè èmi máa ń sọkún wọn kí mi à sọkún mo sọ fọ́pọ̀ ẹ̀ náà pé àlọ́mọ ewé níyàwó yín bá ti rí wọn bẹ́ẹ̀ yẹn mo dá wọn mọ̀ ń patí bí ń dé patí ọ̀rọ̀ ẹnu wọn ni màá fi mọ̀ àwọn wíṣíwọ́ṣà ni wọ́n nà wọ́n bá ti rí wọn àti bọ́yẹ máa ń múra ó ní bọ́ṣe máa ń múra jákujàku náà níbi tó lórí wọn àwọn àlùmọ́ngìrì tán máa ṣán mékọ̀pù àìṣàdó wọn ó máa máa wo balabala ní àwọn wọn á ti ṣá wọn ò mọ̀ rọ́ṣẹ́ tó bá jàjàṣe náà sí lóyìnbó ni wọ́n máa fẹ́ fìlì bí èèyàn gidi ẹ̀yin orí tó ń pe security ní èèyàn tó parọ́ títí tó pé kí lórúkọ àwọn tó ṣe security inú tíìmù ètò ní immigration officer ni wọ́n ó ti fi rọ́ọ̀bà títọ́ táwa jẹ́ lórí bíbà yìí ó bá sọ pé wọ́n fún ara ò mọ̀ àwọn kan á máa bu àmà ní kí lóde tó ń bú màmá màmá òmí gbogbo kí ni ẹ how would you feel tó bá gbé ọmọ ẹ lẹ́nìí ó bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ṣépè wọ́n ní kó rọra wọ́n ní kó ẹ kó tó sọ̀rọ̀ ìhun tó máa ń ṣe fáwọn ọmọ ẹlòmíì kó wá bẹ̀rẹ̀ lórí títí ẹ ṣé wà tún lọ dádé wúrà tó tún fi ń kọrin fún mọ́. màmá aláṣàbí ewé ewé ló ń já òjò ní tiẹ̀ lówó orí ibi tí mo rí ń bì kan téèyàn kan kó fi ẹ̀jẹ̀ ń bẹ̀ bí orin yẹn padà orin yẹn ni ìwọ ló kọ́ tẹ̀mítẹ̀mí ló fi kọ́ rọra rọra. yẹn wọ dọ́ta ni mo ti rí èèyàn wọ̀ wọ́n wò ó báyìí pé kíní máa ti wẹ̀ lára ó máa ti wẹ̀ lẹ́jẹ̀ ó máa fún jẹ́ tán ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé sí kò sí nánú mọ́tò ìbọ̀wọ́ fún ààrẹ agbóhùn ààrẹ ń sìn bá yín kìíní yẹn lọ́lẹ̀. o ta tọ́lọ́run òfin fún tó na pásẹsẹ lórí ayé ìyá wọn o ẹ̀mí mímọ́ tẹ̀ mọ́lẹ̀ ṣẹ́ ń gbọ́ ṣẹ́rípẹ́ ti tẹ́ra yín mọ́lẹ̀ sí pẹ̀lú kútùpá gidi lẹ́fi ń ra yín jẹ pamọ́lẹ̀ níjọ́ táwọn amáraṣí ti ń kọrin fún kò sí kankan nu wọn tó wọ gámẹ́ǹtì ewé tán báyìí ó wọ àbíṣọ́ pé pátá ìwé ló wọ ọjọ́ yẹn yín ká. Hmm. Hmm. two face dibia èmi mo ya japa ìjọ tó ti lọ ń wádìí ń pa mi lẹ́yìn mi mo ti japa tí ọmọ yẹn sọ pé yes aunty called me ó sì sọ fọ́pọ̀ ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ ò ní ní mi wọ́n pè é. ó apologize òun mi ní ẹ̀bẹ̀ emi lati jọ yẹn mo yọwọ́ mi yẹsẹ̀ mi pé irú ẹni yìí ah, sneaky person o àbí kẹ́sọ̀ ọ̀ra ẹ̀ mo yẹ ayọ̀rùn nìyẹn finally pé mi mi japa fún yàn ní ìfẹ́ wàhálà mo ní very large heart everybody is my friend there are a lot of things tó máa ń ṣẹlẹ̀ tẹ́ pé nobody will get to hear about it màá kàn dákẹ́ àwọn èèyàn mọ nǹkan tó wà nípa gbogbo yín ohun So you call this upon yourself. Amaraṣe kọrin kò fi ewé logo kọrin. Ìwọ fi tẹ̀mítẹ̀mí taratara togotogo ló fi gbé orin ewé nation yẹn lẹ̀. Ó yẹ kó orin ọ̀hún tiẹ̀ tàkẹ́tì ẹ̀gbẹ́ wa wó lórí ẹ̀. Hmm? Hmm? Ewé yín ká ọmọ ọmọ Mọ́mí omi ilẹ̀ má jọ má take it personal mọ́mí omi ilẹ̀ ọ̀ nínú mọ́mí omi ilẹ̀ màmá ń ṣeré ni. Ṣùgbọ́n àwọn tó ń mọ mọ́mí wọn máa sọ pé mọ́mí kínní yẹn ọ̀rọ̀ orí àwọn ni wọ́n mí ní wọ́n mi kàn cash cruise ni. ó ní yẹn ló ń gbọ́ fúnra rẹ̀ yẹn mm, má bù mọ́ mi o má bù mọ́ mi má bà wá bú mọ́ mi fi mọ́ mi lẹ̀ fáwa káwa á dùn mọ́ mi. àwa ló orí orin yẹn sì àwa ló ń bá wí yẹn o àwa ló ń bá wí yẹn sí orin ọ̀tẹ̀ ló ń kọ lójú ara ẹ̀yìn òbó ni bá ń borí rẹ̀ tó ń fẹsẹ̀ rẹ̀ kò sóhun tó fi ẹwẹ́ ṣe ọ́ hmm. à ń gbádùn ẹ̀ ó yẹ kí Tòkunbọ̀ lọ ẹ mọ́lẹ̀ gidi kẹjọ lọ́ra yín ní kókan àwa ẹ̀rẹ̀ kúròsì yìí náà àwọn tó tún náà sì ń bọ̀ wá jẹ́ o twenty twenty four lọ́lọ́run àṣàyàn fún títí ẹ̀ ó sì máa gbé mi wà bó ṣe wà yẹn wọ́n ní Zaria gbé fún tán ni ó kó fún tán pátápátá nípa ẹ̀ ẹpẹfẹ ẹ máa ń bẹ fọnù bẹ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ MC àti ibi Zaria gbẹ̀yìn Facebook kẹ̀kẹ́ máa ń ṣe bí alára yìí bó bá dọ̀la thompson àwọn kan máa pa àwọn méjèèjì náà máa fọwọ́ wọn léra wọn lọ́wọ́ náà máa ní pé wọ́n ti parí ìjà èmi kẹ́mi jẹ́ fọ̀rùn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ alẹ́jẹ́ káwọn kan yan mi lọ́ta ó ń pẹ́ kan tó jà kú kí ló kàn wá ṣe àwọn ò tẹ̀ ṣáàjù pẹ̀lú ẹni bọ̀jì a ní kinní kan ọ̀dà lẹ́mọ̀ kan tóun náà ṣe fún ni ọ̀rọ̀ tí ò ṣojú wa yẹ ká máa dá sí i kò kàn wá nà án máa parí nǹkan wọn tó bá yá ẹgbọ́nsì rẹ̀ máa máa gbọ́ pé wọ́n ti sẹ́ẹ̀tù ẹ̀ aṣáájú ti sẹ́ẹ̀tù ẹ̀ pẹ̀sìdú ti sẹ́ẹ̀tù ẹ̀ kínní kan ti sẹ́ẹ̀tù ẹ̀ gbogbo lẹ́nu gbogbo yín máa wá wà ṣòó hmm. ẹ mọ bọ́n ṣe ń rò ẹ mọ bọ́n ṣe ń rò ẹ má yan anybody lọ́tà kí n tiwa ẹ má ráwọn ọmọ ní hip hop sí tán máa bá wọn sọ́dọ̀ rìn wọ́n ti sẹ́ẹ̀tù ẹ̀ sàwọn láàyè ti sẹ́ẹ̀tù ẹ̀ ẹ má máa gbọ́ aṣíwájú ti sẹ́ẹ̀tù ẹ̀ Gbajabiamila ti sẹ́ẹ̀tù ẹ̀ wọ́n ní sọ wọ́n ẹyẹ àti wọ́n kíní kan kò pín bá dé gbogbo ẹ̀yin blọ́gà wèrè tẹ́yìn ta kíní kan kíní kan náà bá mú yín wọ́n bá gba yín sẹ́gbẹ́ aláwọ̀ àti lẹ́nu pátáwa ń lọ́bẹ̀ tá à ń gbèjà gbogbo wọn bó lẹ́yìn yìí wá ọjà jẹ́ tó ṣe irú ẹ̀mọ́ láyé ilé gbìjẹ́ níbọ̀dì mọ́ wà láì ta láì small be láì àwọn bá jẹra wọn kọ́ rúnra wọn jẹ́ kó kàn mí I no dey listen to one side story mo jáde ńjọ́ friday àdúró lọ́dọ̀ sego àṣe ní Sùúrùlérè ń bẹ̀rẹ̀ bí àgùdà ìrùpa ló thirty minutes mo tún dìde mo tún tẹ̀síwájú ń tèmi mo lọ drop ọ̀rẹ́ mi kan ní airport you know there are you don't put your mouth bolawayo ọ̀sán gangan tẹ́ ń ṣe dé yìí àwa ti ṣiṣẹ́ pẹ̀lú wọn sẹ́yìn i'm talking of some eight years ago hmm? gbogbo gbàǹbọ̀dì ara ká máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kiri náà ni èmi ò rí nǹkan kan tó rọ́ǹgì pé wọ́n ló lọ́ǹgì celebrity kí ló kan anybody bóyá ó lọ kí celebrity ṣe bí wọ́n ló láyé ẹ̀ ó bá kì í zàzúkó kúrò nílé zàzúkó lọlé gbogbo wọn ó kúrò nílé ọba kan tó kó lọ́gẹ̀jì kó sún bẹ̀ kó kan wá yìí àwa mọ anything tó bá ti jẹ́ fracas person ni because you are a fracas person whether you like it or not ọ̀nà whining hmm. ẹ bá ti ń rí wọn báyìí ẹ̀yin náà ń dọ́gbọ́n ta sí wọn wà ní ìlàmọ́lẹ̀ hmm. just wine jẹ́ ń sọ̀rọ̀ inú mi ń dùn ẹ bá ń gbọ́ mo ń gbádùn rẹ ó ń dùn mọ́ mi kankan ni kankan yìí ó ó I knew it would happen gbogbo àwọn tó kù yẹn náà àsìkò kan ni ẹni tó ń bá yí ọba jẹ́ ọba kan náà tẹ not tán fún yín láwọ́ọ̀dù ó ń gbọ́ bó ṣe ń bá tiwọn jẹ́ o ẹ lè bọ́tà mọ́ ẹ lè lọ́bẹ̀ kẹ lọ gbà wọ́ọ̀dù pé ẹ̀ ń sọ párara náà rògbò àtòwò àtọyàn àti kan dóyàn pa kan dóyàwó lé kan fòbòyà kọ́kọ́ lé ẹ lè sọ yẹn àmọ́ ẹ ẹ ibi tẹ́ ẹ̀yin ò ní lọ́yàtì àmọ́ lọ́yàtì àgọ̀tá èmi náà lọ ní láyé jọ̀hún ni ẹ gbọ́ tí mo ní èmi náà tiẹ̀ ní mọ́ àmọ́ mi ní bónítọ̀ òun ṣì táyé máa fi parẹ́ mo lè má bọ́ gbèjà mọ́ bọ̀ ẹni tó bá ń bú ẹnikẹ́ni tí mo fẹ́ràn tó súnmọ́ mi mi ò lè bẹ́ẹ̀ nìyẹn ṣe láyé mi torí ẹni yẹn ló kàn lé ní ó lè kan èmi náà lọ́la bẹ́ẹ̀ gangan ló ṣe rí lórí street ẹ ní lọ́yàtì fẹ́ anybody náà tí wọ́n bá ti wà sneaking uncanny people tó yẹ pé ẹ ẹ lè mọ ibi tó ń lọ ẹ máa wo ṣáìṣáì tó kété máa lọ fi ń ṣe jágbà tó bá fẹ́ lọ ó máa ti strategize ààrẹ ó ti mọ nǹkan tó fẹ́ kó lọ́wọ́ yín wà á dẹ̀ ti ṣetán kò bù sí nǹkan tó ń jẹ́ lọ yáàtì náà ọ̀rọ̀ ti tiẹ̀ ọmọ ṣetán ọmọ tọ́bù nìyẹn ni òní kó má gbé ìyá wọn ṣépè lọ́hùn pẹ̀lú bó ṣe jèrè lára wọn ìyẹn lẹ́yìn wá lọ́bẹ̀ lẹ́yìn lọ́yìn sọ pé kinní kan owó ṣe fúlọ̀ yín dáyín sí wò wá pátá ń ta gbangba ó bọ́ṣọ yìí lára ẹ̀ ó máa láhùn lásìlás mo rí pójú ẹ ti ń rẹ́ẹ̀dì bọ̀ ó máa ṣe láhùn ojú ẹ máa bíláàkì pátápátá tó bá fẹ́ láhùn yẹn wà pọ̀ á gbàgbé pé mọ́mì mi ò bú mi rí àbí mi ìbú ẹ̀gbọ́n mi rí àbúrò mi ò bú mi rí eléjẹ̀gbọ́n àbẹ́bí yín ni ṣóun ló fòbu ẹ̀bí ẹ̀ bí oníyàbá wo ojú ẹ̀ tó ní kó ṣọ́kún mọ́lẹ̀ ṣó máa ní pé àmì jésù ẹ̀ ṣe máa ní bí wọn náà pé kó àwọn ọmọ ẹ̀ náà ṣọ́kún ni bẹ́ẹ̀ ni ìdíyẹ dá mi lógun nù kí n fọ lẹ́yìn lọ́rọ̀ Facebook má wo ṣe fọmọ anybody. That's why you need to move away from a whole lot of them. I'm telling you, this is just one off. Trust nobody. That's my advice. You trust nobody anywhere at all. You don't change ṣe ń gángẹ́lì sí ẹlẹ́ni òun náà fún wa ohun tó bá let me tell you they can do it to you ìtumọ̀ ẹ̀ àsìkò tí o kò tí ì ra ipa bó o ti ṣe nǹkan trigger side yẹn ni kí ló ṣe fẹ́ lè sìn. ọ̀fun ló wọ́n gbéṣẹ́ fún ọmọ tí lórúkọ ọmọ ti bí Zaria ó kó ó mọ ẹ̀ nìyà anything tó bá ṣe ń bẹ̀ yẹn àwọn yẹn máa ní lógo lọ́wọ́ á lẹ̀ kó bo ẹ padà tó bá fẹ́ máa jambla and that's why tó ṣe gbọ́dọ̀ dá sọ̀rọ̀ wọn rárá in the first place ọ̀rọ̀ méjì ni ẹnà kò sí yé tẹ́ sílẹ̀ fún ẹ ò gbọ́dọ̀ gbèjà ẹ lójú anybody bíbá kọ́ wá lọ parí ìjà wọn ọmọ kò ní fọ́ọ̀nì o kò sí nǹkan tó lè ṣe fún ẹ àwọn tó ń tó gangan mélòó ni wọn lórí tán ń gbé kinní tán láwọn fẹ́ ṣe kinní padà àwọn fẹ́ bu ẹ sábọ̀dù àwọn fẹ́ bá bu ọ̀wọ́n ẹ̀. Hmm. àwọn tó máa ń fẹnu parawọ̀ fẹnu pogo èèyàn àwọn náà kún jù lórí Facebook so I'm like you you deserve everything you got there I personally warned you I called you severally I even called your boyfriend bọ̀dá ṣe ni severally at some point mi mọ̀ bóyá owó ló dẹ́gbọ́n mi lẹ́nu wọn náà lẹ́nu ṣáìdì ẹ̀ ah i'm telling you tó lọ pé kò kí n ṣe kíní yẹn sẹ́ àní kíní kò rówó kò kí close mọ́ woman yẹn sẹ́ àní wọ́n ń sọ̀rọ̀ wọ́n close bẹ́ẹ̀ yẹn sẹ́ mo ní àdẹ́gbà tó ní bọ́ta gbà ó mo ní ọbẹ̀ ewé ní ẹ̀ẹ́dà àwọn ewúrẹ́ now you don bring out your logo kí ló máa wá ṣẹ́kù. Mm-hmm gbogbo yín tó kù àtàwọn ọmọ ní Nollywood gbogbo yín lẹ máa jẹ́ round wọ́n máa fa yín ya pẹ́rẹpẹ́rẹ wọ́n máa bá yá àwọn ọmọ yín jẹ táwa náà máa máa rẹ́rìn bí báyìí <laughs> ẹ mọ̀ owó ẹ ló ti lóun kọ́ lòun bí nínú olóṣó lórí burúkú ẹ mọ̀ ya yín ẹ gbogbo ìpè tó ń ṣẹ́ fún yín lánàá mi ò fíìlì fún ẹ one bit. <laughs> ohun tẹ bá gbìn lè máa ká nígbà tó ń ṣe fọ́mọ ẹlòmíì ẹ fojú pọ̀ sí i ó ń dùn mọ́ yín ẹ̀ ń gbọ́ pọ́mọ lọ́mọ náà ní kókó the same thing bó ṣe ń support ìdọ̀kásí náà lẹ́yìn nìyẹn tó ń bá ara nǹkan tó máa pè é aláàbúrò ẹ̀ mú yẹn náà mú mú ẹ lọ́rùn ọwọ́ ni na. Ah, ọ̀gá ó yẹ kí n sọ ìṣọ́ra fọmọbìnrin yìí yes ẹ wọn ọ̀ṣẹ́ mi náà téèyàn ò bá ṣẹ̀ ẹ́ kò ṣe fún wọ́n bó rí pé nǹkan tó ń ṣe wrong báwo ló ṣe rò pé jọ̀kan ìwọ náà ò ní ìṣẹ́ kò ní dọ́dọ̀ ẹ̀ ìwọ náà ò ní láti ṣẹjọ́ sá bó ṣe ń sọ sí pé ò ṣẹ̀ wọn mo sá fún yín tó bó sá fún jù bẹ́ẹ̀ ló máa lé ẹ̀wà bẹ́ẹ̀ wọlé ó mọ́ tó kún bọ̀ tó bá ti gbowó bàjẹ́ ó <laughs> máa ló mọ̀ ni so títí wá lójọ tòótọ́ lójú yín ti ẹni kó má wàjọ tòótọ́ gbọ́ nǹkan tó sọ tòótọ́ náà ní nísìnyí àlè parọ́ wọ́n pè mí o ẹ̀gbọ́n ẹ mọ́ pè mí ẹ pé mi ìdáyín lóhùn mẹ́sẹ̀gì yín nobody should call me èmi ìbáyàn èmi ò ń bá kà ṣe mi ń bá kà tó mi ń gbá lábòsí tó o níta wa níta wa o a ò jẹ báwọn síbi ọ̀tẹ̀ àwọn òdẹ̀jẹ̀ báwọn pé àdẹ̀jẹ̀ báyìí ń péjọ àbòsí ọwọ́ èmi màá pé funfun nẹ́nẹ́ èmi ò ń bá kàtó tó bá lè sọ sórí ọmọ ẹlòmíì tó dùn mọ́ yín tán parọ́ tán blackmail tó wà òkè pẹ̀lú yín kí ló ní kó máa you know now you know the right thing to do àwọn kan bá bọ́ta ń sìn pé àwọn bá gbé jẹ́nsìn nínú ẹ̀ máa máa dùn ni ó mọ̀ pé àwọn gangan olórí burúkú gidi ni wọ́n gbogbo àwọn ilé tán ṣe kébékébé káàkiri wọn ti wá sórí wọ́ọ̀lù yín my sister don answer them mo rò pé àwọn náà fẹ́ràn ẹ̀ dínú mo wọ̀nù ẹ pa Facebook mo dìídì wọ̀nù ẹ mo sọ fún ẹ bó ṣe ń lọ tó bá mọ̀ pé nǹkan tó sọ fún mi ń jọ yẹn pé ah you are keeping to your content you don't want to have anything to do tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ wo woman kí lorúkọ woman kọ́ báyìí ọmọ ewé lòun náà pupa yẹn bóyá ìyá alájẹ àbí kinní kan tó pupa báyìí bí ọmọ àkórí àbí nǹkan kan báyìí ni ẹ wo woman yẹn tẹ́ pé yàtọ̀ sí pọ́n máa sọ pé ó nasty lórí iṣu ẹ̀ ẹ ti mọ̀ èyí tí mò ń sọ pupa yẹn kò kí ń bá wọn ní kò ń interact pẹ̀lú àwọn ará orí Facebook bóyá ọkọ̀ máa kí wọ́n ẹ pẹ̀lẹ́ ẹ ṣe máa ẹ ní orí she has been out of trouble for so long látìgbà tó ti bọ́ tanú ewé tó ti lọ bẹ̀rẹ̀ sí ní ṣe speaker tó lọ ń ṣe ṣú ẹ̀ tó ń ṣe yẹn tó máa lóhùn sàn kankan pa marriage kí lórúkọ ẹni tó bá rántí ẹ sọ fún mi irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀yin lè má rò páwọ̀ òwò yín àwa ń wò yín àwọn tó bá bọ́ta nu tán ṣe kébékébé mọ́ gbogbo yín káàkiri ẹ̀ṣọ́ rẹ̀ fúra ni wọ́n bá lè ṣe lánàá wọ́n tún sì lè tún ṣe léni ẹ́ wọ́n sì lè tún ṣe ń lè mi ò ṣe ń wọ̀ rẹ̀ lẹ́ṣẹ́ rí bọ́ńtàgì ní aláruga ní aníkíní kan mo láìkí ẹ̀ bẹ́ẹ̀ bàjẹ́ yèyé oge lórúkọ ẹ̀ yes she's been out ẹ̀ lérí woman yẹn pẹ̀lú àwọn orí Facebook yálàyàlà ṣé bóun làwa sọ yìí àwa ti lọ́bẹ̀ rí tẹ́ pé a lọ wá tòkunbọ̀ lọ́bẹ̀ ní ọ̀lù bọ̀lẹ́ ní yín kọ́ òun la sọ pé ó dá wa ẹ̀ kò bẹ́nikẹ́ni ṣe because ó mọ̀ pé kàǹgbénu wọn ó mọ̀ pé abatẹnijẹ́ ni ó mọ̀ pé oníbàjẹ́ ni ó mọ̀ nǹkan tó ga àwọn wà capable of doing ó dẹ̀ mọ̀ pé kì í fẹ́ fojú rògò èèyàn kì í dìde lẹ́gbẹ̀ẹ́ Tòkunbọ̀ jọ́lí tí tó lè fi ṣe ni pé kó lọ́ọ́ máa command the audience tí ó tó máa máa wò pé ìjọ́ wo ló dé náà kí ni káwa yìí sọ àwa làwa kọ́kọ́ ṣe dídólóbò nọ́nsẹ̀nsì sẹ́yìn ẹ rí mi kí n tún lọ díẹ̀ mọ́ torí pé ròfẹ́ gan èèyàn máa ń dàgbà kọjá àwọn content dirty content kan tó lè disrepute mi láàrin àwọn tèmi I drop the fuck ọ̀fẹ́ mi ò mi ò mi ìfẹ́ kọ́ mọ́ mi mọ́rú nǹkan báyìí mọ́ mo ti ṣe sẹ́yìn ìgbà tí mo wà yọ̀ǹgà náà nǹkan nísì nǹkan sísè pé yẹn rẹ̀ ni wọ́n gbégbẹ́ ń gbàgbà tó bá pí ẹ̀ máa ṣe lọ bó tó kún bó ń fẹ́ gbọ́ péyàn kan dé lánàá ò ń command audience viewers ẹ ó ti bínú kú ó lè ó lè pa ẹ́ torí ẹ̀ òun máa ń champion ibi tí ò ti sí ìyẹn jálajàla rédèrèdè ọmọ àlè yẹn owó má ní kémi dá lóhùn ó lè jíǹsì kó sọ pé wọ́n ti mú ìyá òun ní sẹ́mẹ̀ wọ́n ti mú àwọn èèyàn ti mọ̀ pé ló ṣì gúnlẹ̀ díje wáyé kí wọ́n rémi kémi dá lóhùn yẹn ni wọ́n ń pè lẹ́yà ìyá tó lọ kọrin fún ìjọ tó ti kọrin fún ló ti jáṣọ iye ara ẹ̀ tó bá fẹ́ gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn gidi orí Facebook wọ́n lè má sọ̀rọ̀ ìjọ tó ti lọ kọrin fún ló ti mo sọ fún ẹjọ́ yẹn mo ló ti fi sí wàhálà pé mark down ó lè má yà á nsìn mo ní but you go see this woman in her true colour did I not warn you I warned you I sent your partner or boyfriend whatever to you my brother ó dẹ̀ dùn kó tí a bá ṣàmà fún wọn pa kó ya kó ya fi bọ̀dá ṣe nínà pa dáadáa kó fi nù kó fi kó fọ mọ́lẹ̀ bọ̀dá ṣe nílò rẹ̀ àwọn rògbò kún bọ̀ máa fẹ́ fọ́tò ẹ̀ kó dírágì wọn papọ̀ ó mọ̀ pé ó mọ̀ ń dírágì àwọn tèmi náà ṣé kó yí kú ọ̀. ọmọwé <laughs> <coughs> kan lè fẹ́ ṣe ikọ ikọ̀ o. abix bix wọ́n ọkà oní kò lè ṣàwáǹkà àwa òṣẹ́ náà àwọn àbíkẹ́ oh, really hmm? really really ẹ ti mọ ẹranko má fojú on there now àìjókòó ara ẹ̀ jẹ́ ló sọ ẹ́ débi now tó bá create a decent niche for ẹ̀ you wouldn't be where you are today like seriously you won't be where you are today it's not just about creating the name for yourself it's about ensuring that it's a decent one that you can you know people can identify with when i say people i mean meaningful people not àwọn one. olóbùkú tọ́kùn abanilórúkọ jẹ́ tọ́kọ̀kùn bíbá játijàti rẹ́ yàmàyàmà àwọn ọmọ ọ̀ràn kírun àwọn ṣe fẹ́ràn ẹ̀ tó mẹ́sàn-án rẹ o. Hmm? What about what you did to me? sori yẹn ìyẹn na di kékeré jù nínú to nǹkan tó tó pé o lọ ń wádìí mi yẹn orí ìwé yẹn kò mi oriro I know how to manage irú yín lẹ́sẹ̀kẹsẹ̀ orí pé mo ti cut off but you know for going so low to ru àwọn ẹ̀sà gambo your mother <laughs> ìyá ẹ̀ yá aláṣà bí ẹ̀ ká mọ̀ ọ́n jẹ́ Bix, Bix, Bix, Bix. Mm. Mm. That woman is an animal. Kó bọ́ta wa beba bẹ̀bẹ̀ ó yẹ kó yà fún pátápátá ni. Tó bá ṣe pọ́n máa fún olè lórí left and right. Ẹranko ayérajé tó bá ń ṣe fẹ́ lòmíì. Ẹ báwo ló ṣe ń dùn mọ́ yín tẹ́yìn máa lé nǹkan jọ kejì. Ẹ tó bá lè ṣèkà fáwọn tí wọn ò ṣe kí ló dé tí kò lè kàn yín náà jọ kan. Hmm. Akọ́makọ́ nìyí àwọn ara wọn tó ń ṣàìdí ara wọn lé ní orí àwọn wèrè tó máa ti wá tọ́dọ̀ mi òun ló máa bú wọn èmi lólórí burúkú wọn ràn wọ̀n ràn wọn ló máa gbé wọn wá bá àwọn ọmọ títí wọn ti ta tí wọn rí pé ń jọ ṣòro because nǹkan tí gbogbo wọn wáyé wá ṣe they cannot go far life mo ń sọ nǹkan fún yín pé kẹ́ máa kẹ́ dáhùn tó bá ń gbọ́ lọ́dẹ èjè mi gangan ni kẹ́ máa bẹ́rù tó pé yàrá yà wọ́n ṣí sábì dìgẹ̀ ó lè pẹ́ o wàá wá sí ìmúṣẹ ọdún tí mo wọ ọ̀nà ẹ this is twenty twenty four wọjọ ọdún tó wá wá sí ìmúṣẹ. Hmm? no go say i no tell you now na here i dey talk so now mo máa ń dúró de irú ìjọba kí n ran gbogbo yín létí pé remember i called you pé àjẹjú ẹ kọjá nǹkan tó rò ó hmm? ní láti ṣe ẹ̀ náà àwa tó kù là dáa rúdù àbí lójú ara wa sọ fún mi gbogbo àwọn tó kù tán ti bẹ́ tán ti bẹ́ tọ́ sí lójú ṣé kò ṣẹ̀wọ̀n náà bẹ tọ́ sí lójú. ẹ tẹ́mi máa wo ti yín jàre mi ò lè sọ̀rọ̀ jù èkó mo wà báyìí tèmi àti dẹ́kọ̀ amúrelé amúlọ́sùn amúlọ́sùn hmm. I tire mo need hot hot shower and hot tea ni kí n sì fẹ́ bẹ́ẹ̀ lélẹ̀ kí n sùn. ọ̀ǹtí tí gbogbo yín bá lẹ̀ láti lè máa sọ òótọ́. So ẹ jọ pawọ́pọ̀ ẹ sá fún ká ẹ mọ àwọn ọmọ olórí burúkú abanilórúkọ jẹ́ dédé tẹ́ pé wọ́n àti wọ́n wọ́ọ̀sì ju ẹ sábọ̀dù lọ because some of you are still supporting them gbogbo wọn pátá tán ṣẹ́kù náà máa mẹ̀jẹ̀ ara wọn náà máa mumi ara wọn náà máa jọ fi kóńdó ara wọn para wọn ẹ máa watch ṣe ẹ̀ wọ́n lórí Facebook yìí wọ́n bá yàn kan lórúkọ jẹ́ lé ní ìwọ̀n rẹ́rìn olóhùn find out is it true nígbà títí tiẹ̀ dé ń sìn bọ́tì mélòó ni ká máa tẹ̀ kiri pé ṣe ti dopa lóṣooṣì dóòtọ́ wọ́n ní five million lẹ fún ológo òbí tán múlẹ̀ rí èmi náà gbọ́ mi lè parọ́ fún ẹ o. mi ò kọ̀ ráyè kí n máa pè kiri ń pè yàn kí ló kàn mí àbíkẹ́ tó bá wùyàn nìyẹn lè fa ayé yàn dá èmi náà gbọ́ kí Tókunbọ̀ tiẹ̀ tó sọ èmi náà gbọ́ mi lè parọ́ fún ọ gbogbo bó ṣe ń lọ látòkè ìbí báyìí lọ gbogbo ẹ̀ làwa náà gbẹ́bọ̀ kó kàn mí àìmí ò bá wọn tútù kùtù wá sọ̀sọ̀ kù sọ gbogbo ò yẹnu èmi ò lè mi ò bá wọn tútù kùtù torí Tòkunbọ̀ sọ ni mo ṣe dá pé mo gbọ́ mi lè parọ́ fún wọn. ṣe kí ni wọ ewé ọlọ́gẹ̀dẹ̀ ni o ó ṣàmù àwọn ewé ọlọ́gẹ̀dẹ̀ tó ṣe pẹ̀lápẹ̀lá báwa dábòra ó lè fi ṣe bí pátá lásán kó tó fi máa bá kọ́ńtẹ́ǹtì ẹ̀ mú kó dábòlẹ̀ wàá kírọ́ọ̀sì ewé ọ̀gẹ̀dẹ̀ pàràpàrà wàá mú ewé guava yẹn máa ní beauty serial hmm, beauty wàá fi yẹn ojú yẹ wàá kàn bẹ́ẹ̀ sin sí kinní wàá dé yẹn sóòjì irú gbogbo bá ń gbọ́ ẹ̀ náà ó lè léwé igi rókò nìkan bẹ́ẹ̀ fi ṣe kìíní kan máa ń wọ ṣẹ̀ṣẹ̀ bí tàwa má di àárọ̀ gbé ó ti yẹ tíráàkì yẹn jáde tán ní gbòòlà obìnrin ní ṣá. kíní kíní kankan ò ṣe kíní elédùnmáre ló ń ṣe nǹkan. Ah! ó sọ̀rọ̀ di ara ẹlẹ̀ náà ni mo ṣe kíní mọ̀ kí kíní ṣe kíní o hmm. ọlọ́run ló mú un ṣe nǹkan fún ọ látara tó kó bàbá pé kíní ṣe kíní sọ pé thank you my mommy I cannot abuse everything you said about me is true.